bá àwọn dẹnu láwọn fẹ́ ṣe mọ́lì dán káwọn gbàwẹ̀ monday àwọn gbàwẹ̀ gbogbo ohun tó ṣe bó ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń rìn bó ṣe ń rori sallallahu alaihi wa sallam tá a máa ti ń ṣe bẹ́ẹ̀ à ń ṣe kí ni à ń sẹlẹbírẹ́tì pé wọ́n bínú ìyàtọ̀ wa pẹ̀lú ẹni tí ò gbàgbọ́ nù wọ́n á rí pé àwọn tí ì sáré jó yín tẹ́ ń jó ẹ̀fín gbẹ́ sìgá tá a là yàn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àyàn pé àyàn rẹ̀ rẹ̀ ò tọ́ pé yóò rẹ̀ wọ́n ní mọ́ẹ́sìn tẹ́ máa ń ṣáájú ogun rẹ̀ ń tí máa ṣáájú gbogbo àwọn oríṣiríṣi máa ń ó ní ó ní tá a là yẹn rẹ̀ àyẹn òjíṣẹ́ náà sàrà sọ́là ni. náà sọ gbogbo àwọn nǹkan a gbọ́dọ̀ fi jọ bó ṣe bí wọ́n ṣe tún gbà yàn la gbọ́dọ̀ lò ó. kí ni ìtumọ̀ yẹn bá. àyẹn ní. bẹ́ẹ̀ ni àwọn kan ọmọ túmọ̀ rẹ̀ lóòótọ́. Uh, <laughs> <laughs> <laughs> táwọn èèyàn bá tí wọ́n bá advertise tí wọ́n polongo àìmọ̀kan wọn wọ́n ní mọ̀ṣíbà ti fàzáàzì wípé wọ́n máa ń fi orin jí òjíṣẹ́ náà lọ́sọ̀ subhanallah àwọn wọ̀nyí ń gbà wọ́n dé pẹ̀lú kọ̀sídà mádìsù wọn ó ti tó bí ọgọ́rùn-ún lọ́nà mẹ́fà ọdún tàbí méje mẹ́sí mẹ́jọ lẹ́yìn ìgbà tó jìnnà àṣálàm lọ tán ká tó dé. so ló fi jẹ́ pé àwọn jẹ́ ń sọ nǹkan ìpolongo àìmọ̀kan ní pé á ah, ọ̀bọ lélẹ́yìn kò jẹ́ ẹ̀mọ́ ibi dé so irú àwọn yẹn báwọn kì í tiẹ̀ ṣe ẹni tá àti ẹ̀ bá discuss ọ̀rọ̀ lẹ́sìn mi náà lè traffic ẹ̀ á mọ̀ ibi kò fà sí níbo síbo bẹ́ẹ̀ nìkan nígbà tí ọmọ ya ń sọ̀rọ̀ bídíà sí ń sọ̀rọ̀ bídíà ọwá ń kó ti inú tèmi ń kó ti inú tèmi à ńgbà tí ọmọ ya yóò wá kúrò gbọ́ àìmọ̀kan wípé yẹ ẹ̀ ọ yẹ kí wọ́n fòun jẹ ọba aláìmọ̀kan ó ní ẹjẹ́ agbọ́ràn ńgbà tí inú tèmi à sọm tẹ́ ẹ sọm inú àbá ti sọ ọ́ jáde wọ́n nítorí bẹ́ẹ̀. <laughs> ọgọ́rùn-ún mẹ́fà ń gbà tí ibùn abbas ti jáde láyé tán jù bẹ́ẹ̀ lọ gan rọjá àánú ìbùnáfẹ́ tó bí ibùn ọgọ́rùn-ún mẹ́fà ó lé more than that close to seven hundred years tí ibùn tẹ̀míà eh, abbas tó ti jáde láyé tán ní wọ́n tó ó bí ibùn islam. àwọn pé jùnún fúnnú ní àṣẹ wèrè gan bábùbábù ni kí ló dé fà àwọn èèyàn pè yánu sọ̀rọ̀ wáwò wọn ò mọ kí ni ìtumọ̀ tí wọ́n ń sọ yìí ó fi jẹ́ pé ó béèrè nítorí wò ni àbí fact sẹ́ẹ̀rì ni níbo láti rí tá ń sọ kò wá sí ẹ̀sìn kan tó ní ilé ilé ìbáṣẹ̀sìn Islam lọ́lọ́wọ́n bá fi sọ ẹ̀sìn yìí ntọ́lọ́run fi sọ ẹ̀sìn yìí náà kò sẹ́nìkan tó jẹ́ pé gbogbo ìṣesí rẹ̀ àti kọ̀kọ̀ àti kásẹ̀ tó mọ̀ sọ pé gbangba kò pamọ́ bí tòjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀nà kí ló dé tó fi jẹ́ rẹ̀ torí pé kí ni gbogbo kò yíya rẹ̀ ìgbésí ayé rẹ̀ si sí rẹ̀ ìròrí rẹ̀ ìṣesí rẹ̀ lọ́lọ́run ọba fi tú Quran tá a bá ń mọlé Quran ò ṣe tú tá a bá dẹ̀ rí tú á ní di sọ́ọ̀sì míì nù kọ̀dẹ̀sá ní ìmọ̀lẹ́yìn rẹ̀ ọbẹ̀ ni ọlọ́run ọba pàṣẹ. bóòlù asịsị onye akim bóòlù azeki sọ onye sọlù kàmárọ etumu ni òsọlù ẹkim bẹẹ sẹbi mi kim oli ẹlòmí òkim ìdá kan nínú mẹ́wàá láàdá ọgbà ẹlòmí ìdá kan nínú ẹlòmíì ìdákanu mẹ́jọ ẹlòmíì ìdákanu méje ẹlòmíì ìdákanu mẹ́fà ẹlòmíì ìdákanu márùn ẹlòmíì ìdákan nínú mẹ́rin ẹlòmíì ìdákanu mẹ́ta ẹlòmíì ààbọ̀ bí ìwọ̀n èèyàn bá ṣe jọ sí tiẹ̀ sí eléyìí ni khushu fi sọ́lá kí ẹni pé kọ́ kí n kọ́ fi ṣe báyìí rárá bóòlù ṣe kí bóòlù ṣe kí bóòlù ṣe dúró. ṣé ọkà ọmọ ni àbí ọkà ọmọ gbèsè yọ máa fọwọ́ kó dodo sókè àbí oṣù márùn tí ni àbí orúnkún tí orúnkún ní ni àbọ̀wọ́ gbogbo eléyìí àpapọ̀ eléyìí bí bá jọ tie Si lọ́lọ́wọ́n bó sì fún ọ ládàá sí asọ́pọn dandan ká wá bó ló ṣe kírun hajj bó ló ṣe kí lọ́ sọ ó ní kúrú ánì mọ̀nàsíkàkùn ẹ wá mú bẹ́ẹ̀ ṣe ṣe hajj látara hajj ni o torí ìròpin dẹ̀ ní láti rí àpapọ̀ bó ṣe ṣe hajj ọ̀sẹ̀ báyìí bòde báyìí báyìí olúkálùkù tú jáde a ah? òjíṣẹ́ náà làásán náà fẹ́ fẹ́ ayé bóòlù sì ayé rẹ̀ bóòlù sì jí bóòlù si ji bóòlù sì jẹun gbogbo eléyìí sì wẹ̀ bí jí ìṣesí rẹ bá ti ń jọ tiẹ̀ báyìí òun celebrate ní pé rárá ọgbà pé wọ́n bí lóòótọ́ torí bíbí rẹ̀ òun ló mú ìmọ́lẹ̀ wáyé tó kó akó nínú òkùnkùn ló kó akó nínú òkùnkùn kí ló bá adẹ́dà sọ ìgbà kí ló bá adẹ́dà ju ara rẹ̀ ó ní Allahu nuru samawat wal ard. ìgbà tí ló bá adẹ́dà ju sọ ó ní والنور الذي أنزلنا ẹgbọ́lọ́run ọba gbọ́ ò gboo ránṣẹ́ rẹ̀ àti ìmọ́lẹ̀ tá a sọ̀kalẹ̀ kí ni ìmọ́lẹ̀ o Al-Qur'an Karim gbàtọ́ náà ọba ṣe jú òjíṣẹ́ náà sọ àti náà ga kí lọ sọ ìmọ́lẹ̀ àti tíra tí wọ́n fi gbogbo nǹkan hàn kétékété ta ní jù pẹ̀lú mọ́lẹ̀ wa Rasul sallallahu alaihi wasallam ó lóun ìmọ́lẹ̀ lò ànábì òun ìmọ́lẹ̀ tíra tó ń fi ran ìmọ́lẹ̀ fún kí ni ó ní alif kitabun anzalnahu ilayk litukhrijan nasa min adh-dhulumat ila an tíra ni a sọ kalẹ̀ fún ọ kí ni ìdí tá a fi sọ kalẹ̀ fún ọ kó o fi kó àwọn èèyàn kúrò nínú òkùnkùn ìgbésí ayé àwọn òkùnkùn oríṣiríṣi ṣé dàkídà ni ṣé dìṣesí ni ṣé ìbáraẹnisọ̀rọ̀ ìbánisẹ̀pọ̀ ni gbogbo ẹ̀ ló fi jẹ́ pé Allah subhanahu wa ta'ala máa farratna fil kitab min shay'in ààfin kankan àpátì àṣà ìbìkítà aj lórí kankan nínú tírà yìí ká má lórí a ti ṣàlàyé lórí bọ́lá ṣiṣẹ́ bọ́lá ṣiṣẹ́ kò sí nǹkan kan tó sẹ́kù mọ́ ló fi jẹ́ pé bọ́ wọn bá ti lóhun tàbí díà sí jí bẹ́ẹ̀ ló ṣe máa paná súnà àwọn bàbá máa sọ pé ọlọ́run bá paná adébọ̀rẹ́ kọba rẹ̀ bí ọba kọba gbé súnà Muhammad sallallahu alaihi tó bá ti di gbọ́n tẹ̀ bá ti ń tí èṣà rẹ̀ òun gbé bídé àṣetánì dànù jẹ́ pé bó ló ṣe lùgbà bó ló ṣe ṣe wọ́n bá ti wà nínú situation kan tó jìṣẹ́ náà àtàlà bá wà nínú condition báyìí bó ní òsè sí náà èèyàn àmọ́ pé mo sùsù wá fún ọ ọba ti rí nù sùsù kí lálàyé. ló fi mọ̀nà ló fi jẹ́ pé kìí ṣe ìrìn àjò ọ̀lẹ ìrìn àjò téèyàn kéékú ni àkéékú léwu èyí ó kéde tó fi sáré nǹkan nǹkan ọ̀kan nínú àwọn ńlá ń ọmọ kí ó wọn wá rọ̀kà nínú súnà ò ní wípé tí ẹni tá a bá ti rúyè wípé ó ti súnmọ́ òun ju ìyìn lọ ká máa sọ fún wípé kú la ilaha illallah muhammadu rasulullah ká máa pè sílẹ̀ nù sọ pé la ilaha illallah muhammadu rasulullah àfọ òrí pè àfọ àmì rí àwọn ọmọ tí wọn wò ó ti ah! àbí sánádù hadithi àbọ̀ mẹ́rin ọ̀nà tí hadithi ń gbà wá àbọ̀ mẹ́rin wọ́n wá wọ́n wá ní káwọn wò ọ̀kan nu wọ́n wá ń ka sánádù ani lágbájá lágbájá sọ báyìí òun gbópó lágbájá sọ báyìí lágbájá sọ báyìí láàrin wọn wá yọ ẹnìkan kúrò. wọ́n ṣe mistake wọ́n yọ ẹnìkan kú téèyàn yẹn bá ti kú bẹ́ẹ̀ àdìsí ń ti di mú pẹ́tẹ́ èyí mu àdìsí ń ó ti já ọ̀nà tí ń gbà bọ̀ ti já ó ti re sẹ́nẹ́dù là á máa ń pè ní rebete èyí ó rebete lójú ọ̀nà bí tá à ń gbà bọ̀ ìṣàlàyé kiri ń gbà tí a bá ń sọ bí ọ̀nà àdíìsì ṣe ń wá nínú dẹ́sì wa insha Allah al-karim a ṣe gbogbo àwọn àlàyé ilé torí mustalah hadith agbẹ̀tura kan kékeré kalẹ̀ tá a kà lórí rẹ̀ tí ó fi jẹ́ tá a fi mọ̀ tí a fi tó ọmọ fẹ̀sìn yíyan gan wípé ẹ̀sìn wọn ẹ̀ ṣe àgbélẹ̀rọ kìí dẹ̀ sáà wọ́n ní wọ́n pé kọ́ ìtọ́fẹ́lẹ̀ ni bọ́lọ́hún ṣe fi bọ́lọ́hún ọba ṣe dá gbogbo ẹ̀yìn ẹni tí ò dẹ̀ ṣe àṣọwọ́nà láwọn ni màkì iná láwọn ni rẹ̀ ó ti pòfo ó ti ròfo kọ́kàn kókó gúnlẹ̀ sí ibùté òfo ni ọkàn fi balẹ̀ pé rárá ẹ̀sìn lẹ́sìn èyí làwọn yòókù òní tọrọ wọn fi dojúrú wọn ò ní sílà pẹ̀lú àwọn tí wọn ti kọjá lọ àwọn ẹni ọkọ̀ ẹnìkan tí wàá yọ ńlẹ̀ ọ̀nà tí ẹgbà wá ń gbà bọ̀ yóò rè dété yóò dẹ̀ di wípé àdìsí wọn ò sí kínní àbọ̀ àbá ń fi láàláàlá ó ní nọ́ọ̀sì wọn ò wá báwọn pẹ̀lú bó ṣe ìnira ṣe mú o ó ní bó ṣe wá ní wípé lágbájá sọ pé ń gbà lọ́dọ̀ lágbájá gbà lọ́dọ̀ ọwọ́ amúnásùn yẹn wá débìlẹ̀ pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹ náà sọ yìí pé ẹnikẹ́ni tó bá jáde láyé pẹ̀lú gbólóhùn la ilaha illallah muhammad rasulullah kò wúyọ kù mà tó fi. nafa'atuhu yawma min dari. gbólóhùn tó pègbẹ̀yìn yìí o yóò wúlò fún un nígbà ọba ya asọ́bàkú kọ́bùlọ̀ báàlìkà mà asọ́bàkú gbogbo ohun tí ìbá tiẹ̀ ṣẹlẹ̀ sólúwa rẹ̀ kó tó di wípé àǹfààní yọ ṣẹlẹ̀ kò mìíràn wípé ẹni tí ó bá gbígbólóhùn kó tó jáde kò ní jẹ́yà yọ jẹ́yà ìgbìyànjú wa ni wípé kọlọ má jẹ́ ajẹ́ àkàtó jẹ́ kàtó náà wà ára tí eléyìí òfin ní ṣẹlẹ̀ ò wípé kákéde èèyàn ọ yanjú kágbóyè ẹ̀sìn rẹ̀ ọ yanjú fiqh al-akbar kọ yanjú wípé ọba kọ́ change nígbà kankan ó lé ní o kò change tí fọlọ́n ọba ò lè change torí ibo ni nǹkan lè fún ọ ọdẹ ni o tí fọlọ́n ò lè change ọwà nínú ìgbádùn ni o tí fọlọ́n ò lè change sífà rẹ̀ náà ni sífà rẹ̀ ọmọ jẹ́ àpèjú òfin rẹ̀ náà ni gbogbo eléyìí ni a fi ń pè ní alifọ́kọ̀ akbar à ń tún pè lákìdá ìgbà tá a bá ti gbọ́ iye tán tó wá ń rinlẹ̀ lọ́kàn ìpè yẹ kò bó ṣe rí ni àsìkò kan ò ní jẹ́ kó má rí bẹ́ẹ̀ mọ́ gbogbo ìgbà bó ṣe ń rí nu àti ọkàn ti dúlé lórí báwọn òun ti di àkídà nù kò gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ yẹ pẹ̀lú rẹ̀ nígbà kan tó bá ti yẹ pẹ̀lú rẹ̀ fàyínà lẹ́láwọ́ ilé ìrọ̀jò so kò pọ́síbù kò ṣeé ṣe ni ó ti ṣe ìsìláàmù rí ọ wá wá ń ṣe kọrin yó ó ti gba àwọn ní tí wọ́n bọ́ bàtà wọn ti gbà wọ́n lọ láà màkánà mùsùlùmá àwọn màkánà mùsùlùmá mùsùlùmá tẹ̀ tó bá gbọ́ gbogbo eléyìí kò pọ́síbù kò lè ṣeé ṣe ní ọ̀kan nínú àwọn ìlú East Africa ìyẹn dé bá wọn dé àwọn amúnisìn bá dé àwọn missionaries bá dé wọn bá ń kó méèkì wá wọn ń kó gbogbo ẹ̀ wá lóríṣiríṣi wọn ní kí wọn wá kí wọn wá gba ànábì Ìsá kí wọn wá gba Jésù sí gbèsè ayé wọn ta ló gba Jésù sí gbèsè ayé rẹ̀ tó mùsùlùmí ta ló gbàtú àpọ́nlé tó fìtì rẹ̀ tí òfin ní di pé yẹn tàbùkù bá inú Islam lẹ́sìn bí ẹ ṣe bí kí ni ń pèpè lé lórí kí ni ọba lọ ṣọ́ lọ ni tọba ni kó wọnú tíra ni yàtọ̀ sí Quran ó rí i pé kábàkàbà ni ọba ń bẹ inú Islam ló ti rí pé yes bí gbogbo òrìn àjò yìí ṣe rí yóò ṣe padà dé ìlọkàn wọn fún ọ ní ìró fọkànbalẹ̀ làwọn amukumẹ́kọ̀ yẹn bá bọ́ sí wọ́n bá wọ́n bá ráwọn tàná sọ̀rọ̀ wọ́n bá di nàṣàrà lóòótọ́ obìnrin bìnrin ló ní ah, ṣé oúnjẹ tí wọ́n kó wáyé ni ó ní ò jẹ́ kí gbogbo àwọn sífàtì ọlọ́run ọba wọn ló bọ́ kúrò nínú záàtì rẹ̀ ni àbí ni àwọn àsìmáwò rẹ̀ ń ni òfin jẹ́ bẹ́ẹ̀ mọ́ òkè ìṣòro làwọn wà nù rẹ̀ tí wọ́n bá ràn wọ́n lọ́wọ́ kí wọ́n ràn wọ́n lọ́wọ́ kí wọ́n máa lọ tí wọ́n bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ kí wọ́n máa kó kàńgára wọn lọ ọ̀nà ọlọ́run ọba pọ̀ bẹ́ẹ̀ làwọn fẹ́nu pé ọ̀rọ̀ ọlọ́mọbìnrin sọ gbogbo wọn lè ń padà bọ̀ lọ́lọ́run ọba ṣe gbé sí ìjọba Saudi létí nù ní plane bá dé lórí jìjì oríṣiríṣi oúnjẹ torí pé kí ni ọlọ́run ọba dán ọ pé kọ́ mọ̀ dán ọ wò àá kọ́ mọ̀ dán tán ni ká máa tọrọ dídán tán ni wípé ńgbà dánwò dé bọ̀ kọ́ wa máa sáká àsìkò tó yẹ kọ́ ọ sá di ọlọ́run ọba jù ó kí ni ìgbà tí àdánwò bá dé. ọgbàgbọ́ ńgbà tá àdánwò ò sí kò sí téèyàn lè pè ẹ̀ ṣùgbọ́n ká tó mọ̀ pé nǹkan ṣe condition rẹ̀ ní lóòótọ́ ó dìgbà àdánwò bá dé lówó jẹ́ ká ìgbà tá a fẹ́ náwó nù tó o ní nǹkan tó o fẹ́ ná lọ́wọ́ àbó òní torílẹ̀ ayé gan tẹ́lẹ̀ àdánwò ni kí wa. ìṣesí wa ní bó ṣe fi wọ́n jìṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ ọ̀sọ́là ṣùgbọ́n nǹkan kan ti dò ó ti dá gbogbo ẹ̀ ó ti dẹ̀ sínú. èèyàn fẹ́ rí nǹkan tó fẹ́ rà báyìí wọ́n fẹ́ rà owó ni ó fi rà dọ́wọ́ àwọn ni pé a kì ní ìwọ̀n o ọwọ́ akówó rẹ̀ kìí ṣe pé kò lówó rẹ̀ lọ́wọ́ okó rẹ̀ ọba dànù kì ní ìtì wọ́n jù. bí àpèjúwe ẹni tí ṣòwúdé tọ́jẹ́ pé kọ̀ wá sí ń tọ́kọ́kọ́ fẹ́ tàdánù nígbèsè ayé rẹ̀ ẹ̀sìn ni amukumẹ́kọ̀ lélẹ̀ gbére ni. nígbà yóò ga ló di ẹ̀sìn kílẹ̀ ti sọ̀nà torí n ta fi iye rẹ̀ ni nti o الحلول من من المشاكل يعني تمسك بالله سبحانه وتعالى يدي موت bó o bá ti wá ju ojú sẹ̀fún sí bẹ́ẹ̀ ni ó ṣe tekini ni ó ṣe wá bọ́ bí àbùkátà sí. lọ́lọ́wọ́n bá ń fi fún wa ní ìtàn àwọn ànábì ọlọ́wọ́n báyìí pé ńgbà tó dé bá lágbájá ẹ̀rí bó ṣe ṣe ni tó bá ti párùn ni òun wò wípé ó ṣẹlẹ̀ sí ọ tó fi máa sáká ànábì àyùbá nǹkan. alayhi salatu salam. ó ẹ̀mí kan lọ́rùn rẹ̀ ó takú náà ni tó bá wọ orí pé wọ́n wọ́n ń fara ní ọ́ wọ́n wọ́n ṣe kiri wọ́n gbógun tì ọ́ débi wípé ogun ilé o ogun òdílé o ilé mú oru o ẹ̀dẹ̀mú nítalẹ̀ o kíní kan ò tún jẹ́ àsùntà o ànábì Yusuf nǹkan. bí n ti ń kúrò nínú ọ̀kan ní bọ́ sínú èkejì títí títí títí títí sọ wá ti gbà kan sọ yí pé rárá kí ló sọ fún السجن أحب إلي مما تدعونني إليه kí n kúkú wẹ̀wọ̀n ó dáa fún mi ju kéèmí ọlọ́run ọ̀dẹ̀ máa wà dá subhanahu wa ta'ala Ibrahim alayhi salatu ọba ọba àgbàgbọ́ ni òfojú lori kí ló dé tẹ́ ń fi ń sin tí ò lè sọ̀rọ̀ tí ò lè gbọ́ tí ò lè ara rẹ̀ tí ò lè defend ara rẹ̀ bóò ní oṣù dìfẹ́ǹdì kí wọ́n sọ gba wọn sọ kí ṣẹlẹ̀ ọgbà wọn nìkan ló ké kí ló ṣẹlẹ̀ ọlọ́run bá kú yọ bàbá ẹlẹ́jà ń bọ̀ wá ní ṣòro wa. bí ìbá ti kú képè wá ni àwa nìkan ló képè ni inú ẹja òun nìbá parí ìgbésí ayé rẹ̀ sí títí díjọ́ gbẹ̀ndẹ̀ àríkà ọ̀ ọlọ́run tó sọ báyìí fún ló fi jẹ́ pé gbogbo gbà kí àmórígbọ́ kúrò nínú òkè ìṣòro kìí fi ìwà mú tójú ọ̀nà ọlọ́run ọba káwá fọwọ́ yẹn turu mu làá àtúwọ̀ jìmọ́ ni. didi ní ọ jẹ́ kí àárín wa àti ọ̀dán tí solution fi dé kọ́lọ́wọ́n bá fún wa ní ìdúró ṣinṣin nínú gbèsè ayé ìdáná pé àwọn amúnkan ma ìmọ̀ kìí sára ló fi jẹ́ pé ntí ọjẹ́ àjára mùsùlùmí nílé ìgbàgbọ́ ìgbàgbọ́ yóò kí bẹ̀rẹ̀ ah bisimilayi rahman rahim dr fatia wọlọ́n ọba táwọn ẹni àkọ́kọ́ tó o fi pọ́nlé èmi ẹni ìgbẹ̀yìn náà ọmọlẹ́yìn màmá nìyí sọláṣọ bẹ́ẹ̀ni náà mo kú yọ̀dẹ̀sẹ̀ ọ̀fọ̀ wa nù ojúlówó ọ̀fọ̀ tí èsà ò sọ ìwọ ló ṣe fún àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n tẹ̀lé bó ṣe fi kọ́ wọn èmi náà ní ìrí mo gbàgbọ́ èmi náà tẹ̀lé ní bí a ṣe fi kọ́ mi wọ́n sà wọ́n jẹ́ ọwọ́ adórí àtàyè kó di egun wọ́n jẹ́ pé orí tèmi ni òjò wá ní jẹ́mu nínú àwọn sálàfù àríkà nínú tàn wọ́n yìí pé wọ́n lọ wọn ò rómi ògbẹ́ dé wọ́n ní ah. àwọn ọmọlẹ́yìn Musa alayhi salatu salam wọ́n fọwọ́ la àpáta omi bẹ́ńbẹ́ ah, ah, màmá lọ́la ju Musa lọ ọmọlẹ́yìn màmá lè ní wọ́n ọlọ́run ọba àwa náà ń fẹ́ omi omi lè jáde hálà ọwà bó ṣe jẹ́ ìgbàgbọ́ nílé bó ṣe kí mùsùlùmí ọ dẹmọ́sírètì ìgbàgbọ́ rẹ̀ nílé yéésù kowa ma baitul ankabut kowa ma máa dì mọ́ lá tí mùsùlùmí dì mọ́ ó ní gbàgbọ́ ah, òjíṣẹ́ náà àwọn kan gbà wọ́n débẹ̀ wọ́n ní wọ́n rí èèyàn wọ́n di lọ́wọ́ dè lẹ́sẹ̀ kí a ah, ọmọ ni. wọ́n ní àwa lóògùn rẹ̀ ẹ lóògùn rẹ̀ kí lóògùn rẹ̀ wọ́n ní ẹ má wọ̀rí àwọn lóògùn rẹ̀ wọ́n bá wà bá wọ́n bá dá ní tí wọ́n sàn fún wọn torí kẹfìrí làwọn rẹ̀ wọ́n wá ń ké tí wọ́n bá ti ké suratul wọ́n tùlù tí bá ti ké wọ́n tùlù tí nígbà wọn kéde lọ́mọkùnrin yìí bá tú wọ́n bá tu gbogbo ọwọ́ rẹ̀ dìde ara rẹ̀ bá yá torí wípé ọ̀rọ̀ òjíṣẹ́ náà náà tó sọ pé fatia ìwòsàn ni fún kíni fún gbogbo àrùn so ntí ó ti so ìní ká jẹ́ kí ìgbàgbọ́ wa kó dúró lé lórí kì pé káàdì fúnpá látara fúnpá wọn wọn di nǹkan ní ìmọ̀ fún ọ torí ẹni tó di ọmọ akídà tó ní yóò di nǹkan ní fún ọ ó lè ìgbẹ́ orí agbe orí àlùkò wọn ti lọ papọ̀ mọ́ tádàwọ̀ bàbá agbe orí eré ó tí wọ́n lọ tàbí tádùkù tádàwọ̀ bàbá tí mo sì bọ̀ sí ṣé orí rẹ̀ yóò dọ́dọ̀ rẹ̀ lóbi pé òun á rí ijó òun lọ Musiba ti sí fa Musiba fún ara ṣùgbọ́n kò dìmọ̀ tó yẹ pé tọ́lọ́jọ́ bá dé gan wọ̀lẹ̀ ilé-ìta tó bá jẹ́ ẹ̀jẹ̀ pé ń dé torí lọ́pọ̀ òsì kò sí àwọn tí òkú kọ́ yẹ pé olè lálejò ọgbọ́ lẹ́rú ntọ́mátà wọ́n ti tarí lórí gbogbo ó ní àwọn àtòrí fún bíjẹ́bèjì ní àwọn òbí òun òun ọmọ tí ó ti tójú bọ̀ tí ó ti ṣe kínní kí ni wọ́n máa rìn lára òun báyìí tó ti rìn báyìí ó ṣe báyìí ó ndị obi ndị nwobideru bụ ọlaghị ju tóbu ama sákàkiri onye okwo ngbọdọ àdínkù ìwọ ju ayé juaye lẹ́yìn ju juaye tó eyi, èyí méjì èyí kékeré kankan ti dẹrù bọ ìdúró ní kú mo ní so ìdí sọ ìgbà kan náà bá wà á oníbẹ̀ mélòó ni oníṣe mo ní down question ọlọ́kan ṣoṣo ni òkè ń bọ̀ lọ́wọ́ olókè lọ́wọ́ sórí ti ń ṣe ọ̀yì wọ́n níbẹ̀ ni só lágbára láti wọ̀ ọ́ sùn wọ́n níbẹ̀ ni òkè wá sáàdì kí ló fi sáàdì bèlè ìbáàdà dá sìn bó ṣe kó sùn sìn bó ṣe kó sùn àdúrà wọn ní ìbáàdà ètò yájú nù rẹ̀ ní ti ọlọ́run ọba bá fi ń jíṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ sórí gbogbo ètò omi àmúlùmọ́láì kí ni kò lè ké sọ́dọ̀ sí lè fúláàpù àti mawudu haq máa kí rẹpẹtẹ kí ló sọ òjíṣẹ́ náà sọlá àfọlọ́ ó ní sọ́tẹ̀ lè ikhlas àti mawudu haq ó ní kò sí nǹkan tí yẹn fi wá ìsọ̀rí tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta láti ìgbà tí wọ́n ti sọ kalẹ̀ fún òun ò lo kankan máa fi yín lòún lò ẹgbà wa wá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àǹfààní sọ pé kò sí nǹkan tí yẹn fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta mùsùlùmí tó tẹ̀ gbà islam láàrin oṣù kan yóò mọ̀ sóòtì lè kíláàsì tó bá mú pàtí àtàn yóò mọ̀ sóòtì lè kíláàsì sí mọ́lù tán abdul ntàsẹ́ tí wọ́n wá bí tí tán sọ lékè tó dẹ̀ kíw. tó gbogbo tá a fi ṣe ilé ayé tá a fi lò ó tá a fi wá ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ti gbé ilé alọ́ ní pọ́ńtọ̀. tó ẹ túwò fẹ́dà kan wọ́n á máa sáré ká ẹ̀ẹ̀kan kan wọ́n mú mi ò wọ́n léwu wọ́n ń ṣe kínní. ìwọ tí wọn ò lè ń gbàtọ̀ wà lóko ń lò ó kí wọ́n gbọ́nù yà kí wọ́n yọra fà ọ́ kí wọ́n nígbà tó wá délé wù yìí lọ́wọ́ sáré káàkiri tọ́ ọ̀bá tí ìkọ́kọ́ kó èèyàn kúrò nígbèsè ayé rẹ̀ ìmánì rẹ̀ ò lè dúró ó dẹ̀ lé lọ́bi kankan. mo tọ́ bá ti mú èèyàn kúrò. wọ́n ráàyè fèsì ntọ́lọ́wọ̀n ọba ràn ọ́ wá ah èyí lọ bẹ́ẹ̀ ayé ni o súnàtọ̀ ọlọ́run o wọ́n ò rí sí ọ ọba màtá títí ayé ni lóòótọ́ nígbà bá ayé bá wá lé ilé tí wọ́n fi lé ọ kúrò súnà ayé lé Ah, oh, ṣé wọ́n lè jọ lọ́wọ́ wa lọ ni. so ìṣesí rẹ pé ọwọ́ á gbé tójú ọ̀nà ọlọ́run ọba jùlẹ̀ torí pé wọ́n dẹ́rù bà ọ́ tó ń túmọ̀ sí ni wípé wọ́n lè jọ lọ́wọ́ ọba lọ. kí ló dé sọ. wọ́n yóò kàwé fún ẹ̀kẹ́bí lèrí nà ní ìdúró yìí wọ́n wá ń fi nǹkan méjì sí òun ọlọ́run bá wọ́n fi ń dẹ́rù bọ̀ àlééfò lọ́hùn bí káfíìn àbdá sóhun ọlọ́run ọlọ́run ọba òun ò tó fẹ́ rò òun àlééfò ní òun tó ń bá ṣe síkún símúyàn ní síkún tó ń fẹ́ ẹran ró ṣé ìran ró òun ọlọ́run ọba ọ̀gbọ̀ngbọ̀n ni mo fún wa fún wa ní ìtàn fìràwọ̀n ó ní bó ṣe lulẹ̀ tó ńgbà tó ń fẹ́ mu omi mò ń sọ yìí pé ọ̀ya ọ̀ya ó ń dìrù pẹ̀lú ẹ̀ gbogbo àwọn èèyàn bú báwọn ìgbà kékeré ni ṣùgbọ́n nǹkan kan ń bẹ yàtọ̀ sí pé ìdúróṣinṣin tí a gbọ́dọ̀ ní òun ní kí ni ọ̀sọ́bù sùúrù kí ni bí sùúrù tawhid náà ni pé a ah, ọ̀nà rèé àsìkò kan òní dé kọ́nà yẹn mọ́jọ náà gbogbo ògbà ọ̀nà rèé tó o bá tí ìradìdà àrídájú ò tí ì mọ kankan nìkan. تنبي إبراهيم عليه الصلاة والسلام تقوى وكيف أخاف ما أشرقتم وأنتم لا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل بي عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانه بظلم wùláìkà لهم العام wọ́n mú tẹ̀lú bóòlù mùsùlùmí bẹ́ẹ̀ máa bẹ̀rù tẹ̀ǹfì bọ́lọ́mù ọba awórogún ẹ̀yin ọ̀dẹ̀ páyà pẹ̀ǹfì nǹkan bọ́lọ́mù ọba awórogún ta ló wà nínú ìdáàbòbò jù nínú èmi àtẹ̀yìn èmi tí mo dúró tọ́lọ́mù ọba ni àbẹ́yìí tẹ̀ mú àmúdùmọ́là ọlọ́mọba ni àlèrí àmánù àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ wọ́n yẹn ní sọ ìmánu كم bí zulmi wọ́n wá fi nǹkan ní àbòsí mi wọn ò fi borí mọ́ni wọn wọn ò ṣe ṣírkù ọlọ́run bá ní kúlẹ̀ àwọn ní dáàbò borí wọ́n bí ti dùn àwọn ni wọ́n jẹ́ àwọn ẹni ìmọ̀nà so ká látàrí ilé ìlú fi jẹ́ pé èyí tó wà rọ́ọ̀jì èyí tó borí jù tó fẹsẹ̀ múlẹ̀ jù ní ọ̀dọ̀ àwọn ẹni rẹ̀ tí wọ́n kọjá òní wípé káka ká fi sàgé ara ká ní ìgbàgbọ́ ká dúró lórí rẹ̀ èyí ò ní ògóńgó ìṣọ́ tí eléyìí bá ti dúró tí nǹkan kan bá ti fẹ́ ṣẹlẹ̀ báyìí ìmọ̀ kí àyà Kùránì ó jáde lẹ́nu rẹ̀ tàbí kí hadisi òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́la nǹkan jáde lẹ́nu ọmọ kékeré wọ́n gbé wa wọ́n ní ẹ dákun ẹ bá ṣe ẹ bá ṣe nǹkan fún nǹkan kẹtẹ́ ẹ lè dé tó o ti lè sọ̀rọ̀ ìgbà tó ti lè sọ̀rọ̀ yìí níta ẹ lè sọ fún un náà tẹ́ ẹ lè ṣe fún un náà ni wípé ẹ̀kọ́ láwọn tí ọlọ́run ọba ó fi dáàbò bò wọ́n ní kíni. أعوذ بكلمة الله تعالى من شر ما خلق ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ wọ́n lè kọ́ àwọn ọmọ bàbá ń sọ fún ṣọ́wọ́ eléyìí náà tọ́ wọ́n lè bí wọn nítorí wọ́n ti sọ fún wàhálà tí ẹni wọ́n sọ fún mi níbẹ̀ wọ́n ní ah, wọ́n ló jíṣẹ́ náà sọ náà sọ báyìí ah, wàhálà tí ẹni alhamdulilah àdáwọ̀ wá fẹ́ dé lóòótọ́ bí táwọn ọmọdé ń ṣe dé ní ọgbà èjò báyọ̀ ọmọdé tí ọmọ kan bó ṣe rí lójijì àwọn ìkàlùmọ́tì láìpẹ́ àwọn ìsinmi ìṣàlùmọ́ ẹjọ́ bá kú. nínú ọ̀kan sọ pé hmm? tó ṣe sábàbí tó náà fi wá padà tó fi serious pẹ̀lẹ́sìn. Hmm? ọ̀rọ̀ ya pátánì rẹ̀ ju ibi tí àfa àgán yà lọ látara pínpín ó ní ìdí tó fi wà effective pẹ̀lú ọmọ yìí ni wípé kò sí kò sí àwọn oríṣiríṣi virus tó ti wà nù system tàwọn kò sí pẹ̀lú ọmọ yìí ó ní straight bó lè lè pè é ó lè ṣẹlẹ̀ lóòótọ́ so solution náà ni pé káwọn tún káwọn clear virus ó gán fún ara ẹ̀ ní apátánì. so jẹ́gẹ́jẹ̀gẹ́ máa rí jẹ́gẹ́jẹ̀gẹ́ káwọn ọdílé kádìlé káwọn á di pé àfa àfa wa ń so bèbè. musibali jẹ́ tó ti dáa jù náà kọ́lọ́wọ́n bá kó fún wa eré ayé náà tó tó clear pé àyà Quran tàbí hadith àdúrà hadith òjíṣẹ́ náà sàn sọ́lá ẹ̀rí wà alẹ́ fọ́ọ̀mù alẹ́ dì í sára ṣùgbọ́n ètò dáa jù wọ́n lè ta ti ṣe gbogbo àlàyé kọ́nà fani dòsí. Ìjọba kún un lọ sí ẹ̀rọ sọ. Ẹni tí wọ́n tó béèrè béèrè sọ, wọ́n ní pé wọ́n dárúkọ ẹni, wọ́n ní pé Tìjàníyà ni, ní oṣooṣù ní máa ń ṣe àdúrà oṣooṣù yóò pè àwọn èèyàn sí wọn bá ṣàdúrà lẹ́yìn ìgbà ní àgbò kan yóò ṣe bóyá gàrí pé àdúrà wípé ṣé tó bá pè wá sírú àdúrà náà wọ́n ní ṣe àtẹ́ǹdẹ̀. kí ṣàdúrà súnmọ́ àtẹ́ǹdẹ̀. gbogbo àpéjọ tí ìbá ṣe wípé ó ní ẹ̀rí nínú ṣíṣe òyìnṣẹ́ náà sàásùnà àlè àlè àtẹ̀ndẹ̀. Assalamu alaikum sọ̀rọ̀. Uh, ìbéèrè ìfà wọ́n ní pé ní ìsìn tí ó pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí àwọn ìkínkín sí àsìkò. Pé fún àpẹẹrẹ wọn ṣùgbọ́n tó ìtàkùn wọlé kọ́ ní àwọn yẹn kì. Wípé ṣé ṣé ká kí ní kábà wọn kí ní àbí ká kí ní ilé wọn nígbà tí a rò pé ó yọ dẹ̀ wọ́n ní pé fún tí lásìkò bí àrùn níbi mẹ́fà sí mẹ́fà kọjá ṣe máa yá ní ṣe tí aago márùn-ún àbúrò àlò ṣe àṣìlímọ́ kí tàájú lọ ẹnìkan bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ah, tó jẹ́ pé tí ì yọ láago àsìkò náfìlà náà ni àwọn mọ́ṣáláṣí tó wá jẹ́ pé wọn ò tẹ̀ lásìkò èèyàn ò ní dákẹ́ èèyàn ọmọ bá wọn pò ó èèyàn ò ní jìnnà sí wọn ẹ kí n fún yín lásìkò ìjúwe mọ́ṣáláṣí wà lórí ọ̀rọ̀ ti asiri amúrú bọ̀sí ìmọ̀ràn káwọn ìmọ̀mọ́ gbà ọ̀tàkù àwọn ọmọ ẹ̀ ọba kì í wọ́n tutù ẹ̀kí wọ́n kì í wọ́n tutù ẹ̀kí tí ọba ti sí lára wọ́n kì í bó ṣe wà nínú súnà alhamdulilah ìmọ̀lẹ̀ ọlọ́run ọba dé sí lórí mímbọ̀rì lọ́dún sọ pé ẹnikẹ́ni tó bá kí ìrùn o tásìkò rẹ̀ ò tí tó asiri ní ìsìn o tù fáìlì ní o. four thirty ló mú o èyí tí èèyàn bá kí kó tó di four thirty o wípé kò ní o àwọn ọmọ yẹn dún tún àwọn wò ní pé àbí ni Ma a lè dúró a máa ṣàlàyé náà a máa bá sọ a máa tọpọtúnítì bá wà a dúró lórí bó ṣe dúró. torí tí wọn bá ti gbà á lè dé sí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ilé ọba adéta Allah subhanahu kìí síbi tá a dẹ̀ sí a máa wà ń bẹ̀ náà a máa bá ara wa fọ̀rọ̀ ojú nítorí ọ̀rọ̀ títí tí wọ́n fi gbọ́ yìí ọlọ́wọ́n bá kó ṣe rọrùn. wọ́n ní pé nígbà tó sọ pé Ànábì sallallahu alaihi wasallam súnà rẹ̀ ní pété abájí pé fa omi sí mú. ok ọdún ẹ̀jẹ̀ àwọn ènìyàn ṣe á fi omi pẹ̀lú ẹ̀dín sí ní àbí àpò fẹ́ ìmúlá tó. rárá ààbò bí gbàdá ń ṣe ti istinshaq àwọn ti istinshaq náà ni afapadà afapadà lẹ́ẹ̀mẹ́ta. bẹ́ẹ̀ni àwọn kan béèrè pé wọ́n níbi nǹkan tí wọ́n ń pè ní ibi ọmọ wípé. ṣé táwọn bá ti gbà lọ sùkúlù ṣé àwọn orí mọ́lẹ̀ ni àbí kí fi ṣe. gbogbo nǹkan bíi ibi ohun èèkánná ìrùn àbí àtàfà àti ìrùn abẹ́ gbogbo nǹkan wa a máa ń rí mọ́lẹ̀ azibẹsẹ a máa rí mọ́lẹ̀ àwọn ọ̀sọ́ gbogbo àwọn ìdọ̀tí ara a máa rí mọ́lẹ̀. ṣé ibi ọmọ ṣe flush. Uh, yes a lè flush yẹn náà because ara rẹ̀ náà ẹnìkan ní àwọn mọ́ṣáláṣí tí wọ́n máa ń kí wítìrì níjàmá wípé báwo ni káwọn ṣiṣẹ́ káwọn máa ń kí. rárá kì í ṣe súnmọ́ ìgbésẹ̀ mọ́ ọ̀ràn yẹn mọ́ jazakumullah bóyá káàbù mú sọ̀rọ̀ bá àwọn èèyàn méjì tí wọ́n béèrè pẹ̀lú ẹ̀rù. tẹ́lẹ̀ wàlẹ́kùn sọ́lá ń tẹ̀rọ. lórí ìbéèrè fẹsẹ̀rẹ̀ yẹn fún wa pé àwọn ọmọ tó ṣe

yamajima nkɔ yesu esina no esina ɔbɔ yi na esina no kɔdɔ masaasi lɔɔki wákàtí yɛn kan yɛn kan ɔlɔla ju kó lo ọdún kan nínú kálúwà rẹ lọ oore tí ó rí kó níwájú ọlọ́run ọba ọ̀pọ̀ in fact ibi ẹ̀sẹ̀ ní ń lópin ìgbà tí ọba ti lọ kírun ní mọ́ṣáláṣí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ pé àwọn tí wọ́n wá sí jimá wá kí jimá kí wọ́n dẹ́yìn ní òṣè sí báwọn àìjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run di ọkàn wọn nípa ọ̀rọ̀.

dọ́tọ̀nà na lè wọ́n lè gbé ọ alẹ́ torí wípé àwọn tí ò sí ní tòsí wọ́n fi ṣàǹfààní lára rẹ káwa náà dẹ̀ lè fi látara wípé kí àwọn nǹkan sọ wọ́n tún lè gbọ́n lé kí á láwọn kan pé a ah, fi fún o nǹkan báyìí lórí nǹkan báyìí ẹni báyìí tẹ o kìí ṣe bí ẹ ṣe sọ fún yín yẹn o bámbámbá wọn àlékún wọn lè dé bá wa gbòǹgbò but picture ha kò wà proper. àwọn kan máa àsọ̀rọ̀ ni àwọn kan máa ń sọ yí pé nígbà tẹ́ ń sọ́dà yìí lẹ́ẹ̀kan pé kásá jọ òjíṣẹ́ ńlá tó bá fẹsẹ̀ tẹnu tẹ́lẹ̀ náà àwọn kan máa sọ yí pé ẹ bá ṣe ẹ gbàládá bẹ́ẹ̀ sí kò lẹ́sẹ̀ nú kankan bẹ́ẹ̀ mo fẹ́ kí Eh, àwọn nǹkan tí òjíṣẹ́ mọ́sálà sílámù mú lọ́rùn àyàn tó jẹ́ pé àṣegbọ́ rẹ̀ ni gẹ́gẹ́ bí àpèjúwe nísìn ẹnìdà kúlọ̀ kọ́fìtì wọ́rọ̀ gbogbo òdìdé lórí ìrùn tàbí à ń lọ sílẹ̀ ṣé ọwọ́ ṣíṣe báyìí máa ṣe rẹ́fù yẹ̀dẹ̀ yìí ṣé ọ̀ràn yẹn ni rárá kìí sọ̀rọ̀ yẹn o ètò yìí ṣe náà sọ̀rọ̀ sọ́nà sọ ní pé yókùtàb yókùtàb lè rọ́júlẹ̀ fi kúlì rọ́fẹ̀ ìfi yàní hasana. لكل اصبع حسنه bó ṣe wá nu àdìsí náà kọ́mọ kọ́lá rasulullah sallallahu alaihi wasallam wọ́n kọ́ ládàá fún èèyàn ní ọwọ́ tó gbé sórí ìsókè báyìí nínú òun daadaa dáadáa ọmọ aká so ló fi ń jẹ́ pé máa fi ṣe àwọn kan wà báwọn tó ẹni tí ọba sí kò ní rí ládàá gbà àwọn nǹkan wà báwọn bòtí wá sọ pé ìtumọ̀ ọba sí ọgbà ládàá ọba sí òní gbèsè kìí súnà nù ìtumọ̀ súnà ni wípé ọ̀nà tí òjíṣẹ́ náà sílá ń gbà tú tó gbà lò ó táwọn ẹni tọrọ wọn fi gúnrégé níwájú ọlọ́run ọba ìsìláhà àwọn fòkàhà ìgbẹ̀yìn ni láti mú nǹkan rọrùn fún wa wípé ókè irú ọ̀ranyàrún ni òpó rẹ̀ ni súnà rẹ̀ ni mọ̀sáàbì rẹ̀ ni tọ́ba.